praise the lord <laughs> orúkọ mi ni moses kórèdé ààrẹ president calvary drama ministries hmm, inú mi dùn gan láti introduce wa sí channel yìí very wonderful beautiful exhilarating àwọn gbogbo nǹkan tó bá dà oníkẹsàn nípa channel yìí sunday akande channel the channel that you will love so so so much honestly speaking the channel tó yẹ pé tẹ bá wò hmm, ẹ dúpọ́ lọ́wọ́ pé ẹ wò nínú channel yìí ẹ rí oríṣiríṣi àwọn orin tó dáa gan àwọn orin ìgbàgbọ́ ni o christian music àwọn orin tó ní ìmísí orin tẹ máa gbọ́ tẹ máa yin jésù lógo orin nìkan dẹ̀kan ni ẹ máa rí ń bì yìí o. ẹ tún àwọn oríṣiríṣi drama náà bóyá drama oní episodes long episodes ẹni short drama ẹni playlet gbogbo ẹ ló kúnú ẹ bàbí. mo ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú channel yìí o mo ti mọ̀ pé wọ̀ọ̀gán náà wàá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dáa nínú ẹ̀ ẹ bí o kàn fẹ́ kẹ̀kan wò ó nìkan kẹ̀kan gbádùn ẹ nìkan ẹ bá wa ṣe àwọn nǹkan mẹ́ta three different things ni màá bá wa ṣe number one ẹ rí kíní kan tán kọ subscribe pẹ̀lú red ńbẹ ẹ bá wa tẹ ẹ then ẹ rí like ẹ like yẹ ẹ kàn máa tẹ ẹ bá like yẹ ẹ tẹ ẹ sọ pé pé we like it then you can you comment about it you can comment on the thing tẹ bá rí ẹ kàn lọ síbi comment ẹ dẹ̀ pass the comment yẹn Sunday Akande channel, the channel that will bless your life. God bless you. lọ́wọ́ ti Jésù wà sí fẹ́ gba ọpẹ́ kí ló ń wá o tí kò sí nínú Olúwa kí ló fẹ́ o tí kò sí nínú Jésù lórí gbẹ́kẹ̀lé nínú ènìyàn asán nìyẹn dúró ti Jésù wà sí fẹ́ gba ọpẹ́. ìgbàgbọ́ Jésù kò sẹ́lòmí. My dear, how far? Tẹ̀tí múra tán. Ojú ọmọ àti lọ. Ṣé ìwọ táìmù ni? Mo ti ṣe tán kájọ máa lọ. Mi ò nílé tẹ̀yìn léyìn lọ sí church wa mọ́ láàárọ̀ yìí. Dikin testimony Ọládípọ̀ tí a jọ wà níbi iṣẹ́ ni wọ́n ṣẹ̀ pè mí tán láìpẹ́ yìí. Pé tí mi ò gbàgbé ìdúpẹ́ oyè díákónì tí wọ́n fẹ́ ṣe ní church wọn láàárọ̀ yìí ó dẹ̀ ti sọ fún mi tipẹ́ ó fẹ́ kí mi wà níbẹ̀ in fact mo ti gbàgbé kí mi sọ fún ẹ àti pé mi náà ti gbàgbé kó sọ fún mi. kò burú kájọ máa lọ síbẹ̀ as mr and mrs àbí yẹn ń kọ́. a ò nílé ìjọba ọdún rí mi. níbọ̀ wa tó travel lánàá ti kó one hundred and fifty thousand naira fún mi owó ìdámẹ́wàá wọn sí chọ́ọ̀chì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé chọ́ọ̀chì kan náà lájọ ń lọ ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ ti rí báyìí ìwọ ni mo expect pé wàá lè kówó yẹn wàá lè dá sí chọ́ọ̀chì lénìí àbí báwo ló ń ṣe rí sí. kò burú káró sọmọdì káró dì máa ṣọ kí rìsá ti máa gbò fún owó náà wà dà ṣé ti prepare tiwa náà nítorí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìdá mẹ́wàá kò ṣe jẹ mẹ́ràn o ènìyàn tó bá kọ̀ láti dá ìdá mẹ́wàá ìdèdè ó kàn fi ọwọ́ ara rẹ̀ sílẹ̀kùn fún ògidì ogun nínú ayé rẹ̀ ni o. ọ̀rọ̀ gidi ló sọ èmi náà ti prepare méjèèjì sílẹ̀ látàlá wá ní kejì yẹn fifty thousand naira ni. ẹ jẹ́ ká máa. a kì í fara pamọ́ fẹ́ni tó máa wẹni tá a bá kùnà ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣe yín tójú yín kọ́rẹ́ lọ́wọ́ báyìí. mo dé lọ́fíìsì lónìí ẹ̀rí tó yàyà lèmi àtọ̀gá fi kí ara wa àtàwọn sáàfù tá a jọ wà lẹ́nu iṣẹ́ fún gbẹlárugẹ tá a ti fún dikin tẹsítímọ́nì lánàá. ọ̀gá nígbà tó di closing time lọ́gà ti fi lẹ́tà yẹn rẹ́sẹ̀ sí mi rí i. ṣe lélẹ̀ kí lẹ ṣe. mi ò ṣe kankan ó kàn ní sáfìsì mi ti sún àwọn gbogbo ọ̀nà ni mo gbà tí mo fi bẹ̀ wọ́n lára àwọn sítáàfù tàjọ àìlẹ́nu tí ọ̀pọ̀lọpọ̀ ló bá mi bẹ̀ wọ́n gbọ́ gbogbo rẹ̀ orí ọkọ̀ náà ló já sí. à ń sin ọlọ́run wa déédéé à ń gbàdúrà a sì ń san ìdá mẹ́wàá wa déédéé tí mo bá ti ṣe tán nìsín màá lọ rí pásítọ̀ kọ́ máa ṣàdúrà mo ṣe o orí yẹn e ló gbógun o tálá iṣẹ́ ló gbájú o ayọ̀ mi o má jẹ́ jìyà mọ́ o orí mi yé gbà mí o má ṣe wò mí níran jọ̀wọ́ dákun àgbà mi o. owó tẹ̀ tó pẹ́ fẹ́ ra eléyìí ti kéré jù odidi ilé sówó tí mo ra ilẹ̀ ni mo fẹ́ rò ni àbí owó tí mo kọ́ fi kọ́ eléyìí ẹ jọ̀wọ́ ẹ bá mi wá owó díẹ̀ kù mo ṣàlàyé fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mo fẹ́ sáré lówó yìí fún nǹkan kan ni kì í ṣe pé ìfẹ́ tèmi náà ní láti ta properties mi. ọ̀gbẹ́ni má wulẹ̀ lágùn jìnnà má torí àwíjàre kì í tán tán lẹ́nu international lèmi operate kì í ṣe local rárá nínú iṣẹ́ káralẹ̀ kátúntà káralé kátúntà ọ̀gá ní káwọn tà wá láàrin òkúta ohun kan tí n bá sọ fún ọ lórí ọ̀rọ̀ yìí bó ti rí nìyẹn kò sì gbà bẹ́ẹ̀. Mr. Lekan bó ṣe rí ni chief sọ fún yín yẹn kọ̀ǹpẹ́ẹ̀tù àwọn ilé tí wọ́n ti rà sẹ́yìn ẹ wò ó wọ́n ti bá yín fi owó kún honestly advice mi fún yín ni pé kí ẹ ṣe agree pẹ̀lú wọn nítorí mi ò rò pé ẹlòmíràn lè ra léyìí iye tí wọ́n láwọn fẹ́ ra yẹn. ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n gentleman cash ló fẹ́ ká sanwó rẹ fún ẹni tàbí check uh, because I'm having another engagement now. afaramọ́ iye tẹ́ pé a wà kẹ́ fún wa ní check. all right díẹ̀ mi bá mi kọ check iye owó yẹn fún un kí o gbé àfọ̀mẹ́ ní sẹ́yìn. pè káàkiri ayé ò jẹ́ ń gbádùn mọ́ ṣàjọ ayé gbàgbé mi lọ iṣẹ́ yìí pọ̀ jù wọn lè fara mi jìyà ló mọ́ ọmọ olè ta rẹ̀ lọ́sì gbogbo rẹ̀ náà rè bí àná yìí. kí n tí lọ dànù. ẹsẹ̀ tẹ máa igi ah, dákun má sọ fún mọ́mí pé tí lọ lagi o mò ń bọ̀. bí wọ́n parọ́ mọ́. bẹ́ẹ̀ ni mọ́mì mo máa ń dalẹ̀ kódà gan èmi àtàwọn obìnrin nílàjọ́ mọ́ ń palẹ̀ mọ́ tílẹ̀ bá ti ṣú. kò jẹ́ rí bẹ́ẹ̀ ṣé àdé mi pẹ̀lú rẹ nu ibi ló ti jẹ tàárọ̀ ó jẹ tọ̀sán ó tún máa dúró de talẹ́ èèyàn ò lè ṣe ṣùgbọ́n mọ́mì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń rò èmi kọ́ ni mo máa ń mú oúnjẹ fúnra mi àwọn ni wọ́n máa ń fún mi kódà gan mo sì tún máa ń ràn wọ́n lọ́wọ́ ni kó bàa lè yá wa. léṣe bẹ́ẹ̀. lọ́jọ́ tí wọ́n bá tún sọ fún mi pé òdì alẹ́ níbi kò tó lọ sílé ilé ọ̀gá jù ọ lọ ilá tó bá fẹ́ gajọ onírè rẹ̀ lọ bá a bá tẹ̀ lórí ba kò léèwọ̀ ẹ pẹ̀lẹ́ sàn. ẹ kọrọ ajé wọn. èló lẹnu. ìyàn mẹ́ta àwọn kan àti àwọn méjì. nídìí àgàjù ẹ lọ gba owó sẹ́rẹ̀ máa lọ máa lọ aago ti lù ilá tó bá fẹ́ ga ju onírè rẹ̀ lọ bá a bá tẹ̀ lórí ba kò léèwọ̀. ọ̀tọ̀ níye tí a jọ sọ ọ̀tọ̀ níye tí ẹ fún mi. ẹ sì bá mi wá. bákìnrin ti ta ló fẹ́ sọ̀rọ̀ alárùdálẹ̀ bí ọkọ̀ tipa tí àjọ àwọn tàbá ṣe lérò ni ó ti agbára mi ká nìyẹn nínú five hundred naira mo fún ọ ní three hundred naira níbí náà ló ti jẹ tàárọ̀ ó tún jẹ talẹ́ bí ẹnìkan bá wá gbé náà wọ́n jù lórí ọ̀rọ̀ yìí onítàwọn ó ka ìdè nínú ọyọ. Ah! olúwa ìyá yìí pọ̀ jù ta ni mo ṣẹ̀ tí ò lè dáríjì mi láti ìdájí tí mo ti ṣí kò sẹ́nu iṣẹ́. àpò kan àbọ̀ náírà ah, ọlọ́run bá mi fòpin sí iṣẹ́ àṣedànù yìí yìí pọ̀ jù ó dáa náà báyé bá ń ṣe tó yẹ kéèyàn ṣe rẹ̀ ni.

dúró síbí báyìí ṣé inú náà lẹ̀ ń bẹ́ẹ̀ yẹn o ẹ nítorí ọlọ́run ìrònú o àkóbá ló máa ń kó báyàn lágbo ara kí ló dé kí la wá rò tó tó yẹ. torí pé àwọn tá a bá rò dáadáa ẹni yóò jóná nì. ọ̀rọ̀ nípa contract mo sọ fún mi níjọ́ sí yẹn contract yẹn ti bọ̀. Ah, praise the Lord abájọ ah, mo ń wò náà. abájọ ẹbí ronú àdúpẹ́ ah, lọ́wọ́ Ọlọ́run. <laughs> báwo níbi tó lọ ṣé orówó yẹn gbà wálé. o tiẹ̀ jẹ́ rí ó di dandan wàá rí ìgbà wálé torí pé kò sẹ́ni tó lè fi owó bẹ́ẹ̀ ṣeré rárá anyway ó dáa bẹ́ẹ̀ owó la fi ń ṣayé owó la fi ń ṣohun gbogbo. anyway mò ń bọ̀ ni ẹ jẹ́ n kọ́kọ́ lọ bọ́ aṣọ ara mi lẹ́nà tí mo bá dé màá wá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé lílọ owó ó sáré ju atẹ́gùn lọ èmi gangan bẹ́ẹ̀ ṣe ń wò mí. èmi ò lè fowó báyọ̀ ṣeré o. Ah! gbogbo àlàyé nípa ohun tẹ́ ẹ sọ pátápátá ó ṣẹlẹ̀ sí yín. ṣùgbọ́n ohun kan ni mo kíyèsí òun náà ni wípé ẹ̀sìn lẹ́ ń ṣe ẹ̀ tí ní ìgbàlà lóòótọ́ lẹ́ ń wá sí church ṣùgbọ́n ẹ̀ tí ìgbà kankan gba Jésù nílùú àti olùgbàlà yín by the way ǹjẹ́ ṣe ẹ̀ ní ọjọ́ kan pàtó tẹ́ fi dẹni àtòbí. ọjọ́ kan pàtó kí nìyẹn mi sà bàbá mi ni adarí ìjọ àkọ́kọ́ nílé ìjọsìn nílùú wa màmá mi ọ̀kan lára àwọn díákónì ni káwọn méjèèjì tó jẹ́ ìpè ọlọ́run ẹ wo bá a ṣe ń san ìdá mẹ́wàá àti ọrẹ àti inú wá sínú ilé ìjọsìn gbogbo ẹ̀ ló yé mi yékéyéké èmi ò wá rí kà nínú bíbélì kò ní ọjọ́ kan pàtó tẹ́ gbọ́dọ̀ fi jẹ́ ìyàn ọlọ́run o. èyí lè orí kàṣà ó wà níbẹ̀ sọ́ọ̀lù tó di pọ́ọ̀lù nínú bíbélì nínú ìwé ìṣe àwọn àpọ́sólì ọjọ́ kan pàtó ló ní ìbápàdé pẹ̀lú Jésù Kristi olùgbàlà my brother kò yẹ kí àwọn ọ̀rọ̀ yìí kó ṣàjòjì sí yín nítorí láti ìgbà tẹ̀ tí wọ́n á sí church ilẹ̀ tí ń gbọ́ àwọn ọ̀rọ̀ náà ẹ fi ayé yín fún Jésù kí ọ̀rọ̀ ayé yín kó ba lè lójútùú ẹ wo ẹ̀sìn láìsí ìgbàlà ẹ̀sìn ayérayé ni ẹ̀sìn láìsí ìgbàlà ẹ̀sìn ayérayé ni ẹ̀sìn láìsí ìgbàlà ẹ̀sìn ayérayé ni kí ọ̀rọ̀ ayé yín bá lè lójútùú kí ẹ bá lè gbádùn ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run wá ẹ gbé ìgbésẹ̀ ìgbàlà lónìí ǹjẹ́ wàá ti ṣetán báyìí láti gba Jésù náà sínú ayé yín lẹ́kùnrẹ́rẹ́. ẹ jọ sá èmi ò pé torí ìdí èyí ni ìṣẹ̀sìn bọ́ lọ́wọ́ mi tí mo wá ń ṣe ọ̀kadà káàkiri ṣùgbọ́n ẹ wò wọ́n wàá rí yín nílé lálẹ́ nítorí yé aago méjì tẹ́nìkan ní kí wọ́n bá òun gbé ọmọ ní skul ló ti lù yìí o mo ti ti gba owó ní ọwọ́ rẹ̀ ẹ màá wá rí yín lálẹ́. tẹ́ bá lọ tẹ́ bá mi falẹ̀ ní di ayé tì bó lè bàjẹ́. Jesus Christ ah! ọ̀rọ̀ ìgbàláyé brọ́dà yìí ló sì fi ń ṣeré báyìí tó jẹ́ pé ọ̀run àpáàdì òfin ìṣẹ́jú kan sinmi lórí ọ̀rọ̀ ayé ènìyàn ah! ó tún ti gbàgbé wípé ìgbésẹ̀ kan níbẹ̀ láàrin ikú àti ìyè. Ah! onílé bá wọn ti ń fi àparí iṣu hàn àlejò. adéolú wá o awífúnni ó tó dání àgbàjá káàdì kí ló ń ṣe ọ́ a máa kán ludò ká tó sọ pé tútù mú níbí mo mo mo sì ṣàlàyé fún ọ o. kí ló dé tó o fi pẹ́ kó tó yọjú sí mi ọsọ tá a ṣe fún ọ ṣíṣẹ̀ ń tẹ̀lé ni ṣíṣẹ̀ ń tẹ̀lé là á máa ṣe là á máa ṣe a ti ṣe tà kọ́kọ́ ó ti pẹ́jù kó tó yọjú sí mi ó ti á ti tèwé ká ti gbé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ mọṣẹ́ ní sísẹ̀ntẹ̀lé torí agbára àwọn àyànnú tàbẹ̀ lọ́wọ́ ẹ̀ ni kì í ṣe torí nǹkan mi. ẹ wo bàbá ẹ má bínú sí mi bí owó yìí ṣe ń pọ̀ sí i bẹ́ẹ̀ lójúṣe mi náà ń gbòòrò sí i dínú tó jẹ́ ń pẹ́ díẹ̀ kí n tó yọjú sí yín bàbá gbogbo ń tẹ́ ní mọ̀ ṣe gbogbo ètùtù tẹ́ ní kí n mọ̀ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pálásẹ fún mi gbogbo ẹni mò ń ṣe o ni mò ń múlò bẹ́ẹ̀ èsì tó gbàgbé wípé àsìkò ti tó láti lọ sí ìpele mìíràn gbogbo ohun tí ó bá nílò òní mo wá rí yín fún bàbá. gẹ́gẹ́ bó o ṣe mọ̀ ìgbésẹ̀ ta lákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ ṣe abẹ̀mí là á lò ẹ̀jẹ̀ ìbálòpọ̀ wa tó bí la fi ṣe ti ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tá a ṣe ọmọbìnrin tẹ̀sí jẹ́ tẹ́jọ ní àjọṣepọ̀ yìí bí bá ṣe ń gbẹ tí ń gbẹ tí ń gbẹ lówó tí ó máa búrẹ́kẹ́ ní ó máa búrẹ́kẹ́ <laughs> oh, oh, owó kankan ò tí ì dé ò tí ì rọ ọlá ò tí ì dé. ọlọ́ọ̀ tí ì dé ìwọ sì ní sùúrù já síbi ẹlẹ́ẹ̀kejì ọmọbìnrin yìí wá ní o tí ó bá tí èyí jáde láyé yìí fojú kàn o fojú kàn o ó dé wọ o èyí ń ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ aṣọ àǹkárá tá a fi ṣèpìlẹ̀ o aṣọ àǹkárá ó dé wọ̀ fún ọ aṣọ ó ní láíláí tó fá àwọn atọ́tí ẹ̀ pọ̀ rèé rèé ọ̀la ti dé yóò sì mọ ríwájú náà ni. ṣé bàbá. látìgbẹ́ ti sọ lèmi náà ti fọrùn kan àǹkárá mọ́ o. tọ́ ọ parí. kódà tí ń bá di mò ń sá fún un. ṣùgbọ́n ẹ já ètè bọ́ sípele míì gbogbo tí ó bá nílò ká mọ̀ torí pé kí ni bàbá pẹ́ jù lórí mi eṣinkéṣin lè bá níbẹ̀ o ẹ jẹ́ mọ tí bí àbá ṣe bàbá. adéolú nǹkan kékeré ni ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó àyàdá àti. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń ẹ̀jẹ̀ ológo la lò ẹ̀jẹ̀ ológo ni. ẹni tó bá jẹ́ gbajúgbajà ìlú mọ̀nká bóyá lẹ́nu iṣẹ́ ni o ní àdúgbò ni o àbí mìkan o káwọn èèyàn sá ti mọ̀ ọ́n kí wọ́n máa kírere rẹ̀ ní ìkírere rẹ̀ lọ́hùn. irú wọn gan-an là á lò tó o bá ti lè ló báyìí ọmọ àgbà nìyẹn. ó ti tán. bàbá ìyẹn máa le díẹ̀ o nbọ mo ti fẹ́ rí ẹ̀jọ́ ọmọ ológo báwo ni mo ṣe fẹ́ dá ìjọ ọmọ ológo mọ̀ tí n bá tiẹ̀ wá rí ẹ̀jẹ̀ ọmọ ológo báwo ni ṣe gbà á bàbá ọmọ ológo gan-an bó o ní ṣe rí i. ìbéèrè rẹ pọ̀ ìbéèrè rẹ pọ̀ ìfìgbẹ́lẹ̀ fàgbẹ́pọ̀ orófò fúnṣẹ́ oní ó jẹ́ dáa ibi òràn dé yóò jẹ kọjá abẹ. sọ rí ọ̀ka yìí. ọ jẹ́ kí ọ máa wà lọ́ọ̀ rẹ̀ ń gbogbo ìgbà ẹnikẹ́ni tó o bá ti lè fi kàn la bóyá o bá lọ o ẹjọ́ kíra ni o kó sá ti lè kàn la tó bá ti lè jẹ́ pé ológo èèyàn ni ọmọ ológo ni àpẹẹrẹ ọ̀sọ́ àpẹẹrẹ ọ̀sọ́ torí pé tí adìẹ bá gbọ̀n yẹ pípì iye rẹ̀ á sọ. So tó bá sì jẹ́ pé kòròfó lásán náà ni èèyàn lásán àpẹẹrẹ ọ̀sọ́ ọmọ pé ó yà àwọn kòròfó èèyàn wà. kò yí ọ ni àwọn kan ń bẹ wọ́n kàn sìn wáyé lásán ni. àwọn asiniwáyé ẹ̀dá wọn ò lè lógo kankan láyé wọn ò lè ṣerére kan ṣùgbọ́n tó bá ti lè jọ́pọ̀ mọ́ ológo ni àpẹẹrẹ ọ̀sọ́ tó o bá ti rí báwọn eré tètè kó o tètè máa bọ̀ wáyé bá mi yá yìí ká tètè wàá múṣẹ́ rẹ̀ sí ọ ti tán gbà. lọ́rọ̀ bá mú ṣe oṣooṣe jìjì yẹn ń dúnà tá a bá ti yẹn dé èyí wọn. ó dáa bàbá ẹ ṣeun a tún máa rí yín bá. kó o tètè kó o tètè kó o tètè. ẹ ṣeun ọ̀dà o ọ̀dà bọ̀ o. Ago. Ago bàbá. Ah. Ago. Ìyá Àdùkẹ́. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ẹ jókòó. Ẹ kú iṣẹ́. Ẹ jókòó. Ẹ ṣé ò sí. Ibi iṣẹ́ tí mo bẹ̀ yín ni mo wá sí. <laughs> Mo ti gbàgbé hmm, kò sí ọ̀nà nípa tìyálé rẹ tó ní pé ó fẹ́ gba límọ̀ lọ. bẹ́ẹ̀ni. oògùn fẹ́ àbí náà kọ́ ló sọ fún un. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. àìdé ilé ikú ká orí kù sọ́ọ̀rí iṣẹ́ yìí. bàbá. n ó fún ọ lọ lé. Oh ta ni ń dáná nù àwọn inú ẹ̀yin méjèèjì. èmi ni. ìwọ ló ń dáná. èmi mọ̀ ń dáná. o tiẹ̀ dá a báwọn. àwòdì tí ń rè bára ni atẹ́gùn tá ń dì kan ó ní bí sí ọ̀bà pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ ó ti dá a báwọn. ọ wàá bu sínsín báyìí ó bù nù ti tọkọ yín ìyàwó ìyálé rẹ náà ọ wàá yè ó bu sínsín títí tiẹ̀ náà tọ́ ọ bá ti ṣèyún ẹ ṣe ń bàbá ọkọ ẹ pẹ́ fún wa. ọ̀rọ̀ parí ẹ ọ wà á ṣèkan mi o àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ hmm. ọba ń wá mi. ẹ̀yin ò lé bàbá. ọ̀rọ̀ bá ń tètè kó tẹ̀ ń lọ́wọ́ ká fi lè fi parí iṣẹ́ rẹ̀. ó yé mi bàbá ọ̀rọ̀ mi ò yé ọba hàn. ó yé mi wàá má gbàgbé ìwé ìwọ náà ló ti ìwọ náà ló ti fún mi o. Ah, ẹ̀tún ah, wí mi ẹ̀tún bàbá. inú wa ni n gbòòjò. àwọn padà wá mo tún padà bọ̀. n gbòòjò. Hmm, mọ́mì ẹ̀ ń wò mí níràn láti ìgbà tí mo ti wá sọ fún yín wípé iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ mi ẹ kò kàn tí ẹ rí nǹkan kan bá mi ṣe sí i ìṣẹ̀lẹ̀ ń wò mí níràn ṣó dìgbà tí òkè ọ̀yà wa bá di òkè ìyá ni kẹ́ tó rí nǹkan ṣe sí i. ṣé nítorí mi ò mọ pàrà lé yín kí n sọ àwọn irú ìgbésẹ̀ tí mo ṣe gbé ni ló ṣe rò bẹ́ẹ̀ èmi fúnra mi mo ti sèso òru nítorí ọ̀rọ̀ yìí tí mo sì fi àdúrà wádìí lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n bó ṣe wáyé náà dára o ìbéèrè kan ni mo fẹ́ bi ọ́ mo sì fẹ́ kí o ṣàlàyé èdè abájọ fún mi nítorí ilẹ̀ tí ò bá tójú ẹni sú òkun rèé ṣe rìn garaga. ìbéèrè wo nìyẹn o. níbo ni wo àti ọkọ rẹ ti kọsẹ̀ bóyá látọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bóyá tó yẹ kẹ́ ẹ ṣe fọ́lọ́run tí ẹ kò ṣe é. nínú àdúrà tí mo gbà sẹ́yìn ni ìbéèrè yìí ti wá sí mi lọ́kàn mo sì mọ̀ pé ẹ̀mí ọlọ́run ló fi ìbéèrè náà fún mi. ọlájọjú mo fẹ́ kó o sọ yìí dáadáa. torí ẹ̀mí ọlọ́run fi sí mi lọ́kàn pé èwo àti ọkọ rẹ ẹ ti pamọ́ pọ̀ láti ṣe ohun tí ò tọ́. ẹ wo mọ́mì irú ìbéèrè wo nìyẹn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wá mọ èmi àti ọkọ mi ni. Ah, eh, à ń lọ sí chọ́ọ̀chì déédéé kò sí ẹ̀jẹ́ kankan tá ò kí ń san fún ìránṣẹ́ ọlọ́run ní ti owó ọrẹ wa àti ti ìdámẹ́wàá wa ó ń lọ déédéé àmọ́ àbí. ìdá mẹ́wàá ni wọ́n ń gbà yìí ìdá mẹ́wàá two hundred thousand ló sì wà lọ́wọ́ mi yìí èmi sì rèé déédéé iye owó tí mò ń wá fún business tí mo fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn wọn kò sí ṣíṣe kò ṣàìṣe wọn sáré lo owó yìí ni o kí n sì dá padà ní kíákíá wọn ò kúkú lè mọ̀ pé mi ò dá owó náà àti pé bí mo bá tilẹ̀ sọ fún màìjá kò lè dá mi dúró náà fi wọ́n ré nítorí ẹ ti jà mí ní olè wò ó lọ béèrè fún ìdáríjì tó ṣe yẹn ìwọ àti ọkọ rẹ nítorí tọ́lọ́run bá bínú sí ní jù bẹ́ẹ̀ yẹn lọ kò sẹ́ni ó lè bí léèrè. yẹ mo gbé báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí kí ẹ sì wá máa wo ìgbàgbé ló ṣe mí o lórí ọ̀rọ̀ owó yìí tí mo fẹ́ fi ṣe business mi ò padà rí fi ṣe business yẹn máa ná dànù lọ́rọ̀ owó yẹn padà wá jẹ́ bó ni mo ti fẹ́ rádúró owó yìí. kò dára kéèyàn ọmọ ìyá ìdá mẹ́wàá ṣe ohunkóhun òróǹro ni ọ̀nà kan ṣoṣo tí èṣù gbà ń dayé ọmọ ènìyàn rú nìyí wò ó tètè lọ wá gbogbo ọ̀nà kó o dọ́wọ́ náà padà tẹ́ bá fẹ́ bọ́ kúrò ní wàhálà tẹ́ kóra yín sí. mo gbé nǹkan ṣe mí ká ló fẹ́ yá mi lówó yìí báwo ni mo sì fẹ́ rí two hundred thousand nírú àsìkò báyìí ọwọ́ ta ni mo ti fẹ́ lọ yá ta ló lè dọ́dọ̀ tèmi kó rí yá báyìí ta ni mo fẹ́ kọjú sí. tó o bá fẹ́ kọ́kọ́ rẹ̀ bọ́ lóko ẹ̀sìn tí wọn náà sì fẹ́ rọ́nà lọ tẹ̀yin méjèèjì sì fẹ́ gbádùn bùkún ọlọ́run ẹ tètè lọ san ìdá mẹ́wàá àṣẹ ọlọ́run ni nítorí bí ènìyàn bá bínú sẹ́nìkan èèyàn lè rán ènìyàn lọ láti lọ bẹ̀ẹ́ ṣùgbọ́n tí ẹni tí ọlọ́run bá ń bínú sí èmi ò mẹ́ni tẹ́ràn o ó sì fẹ́ fi ìgbádùn tiẹ̀ kó bọ́ tọkọ rẹ̀. ẹ mú gbogbo ìdá mẹ́wàá olúwa wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà. ọjọ́ náà gbé mi mi rẹ̀ tó lé ká nínú àtòkù bọ́ọ̀lẹ̀ báyìí tó fún kókó mo mú mi pọ̀ mi rẹ̀ tó mi rárá. owó kílẹ̀ tí màá bẹ́ lọ́kadà ọ̀fẹ́ ni ayé ayé ẹ̀mọ iṣẹ́ ṣe kó nìsín. ó dàgbà pé mi kò ń lé mi ní ọbẹ̀ òkúta. ǹjẹ́ irú ìrírí o máa ní fún mi lọ́wọ́ mi jọ. ee kò ní mọ̀ ń sọ ní sọ́gbà ọ̀sán sọ́nsì. fún mi lọ́wọ́ mi. àní mi kò ń lé mi rẹ̀ tí kò ń lé. kí ló wọ́n tán tán lẹ́nu fún mi náà. báwa bàbá yẹn ló fún mi lọ́wọ́ tó mi lé kórí. bàbá kò ní bàbá yẹn ló rẹ ó ti ẹ̀ gọ́gọ́ bàbá yẹn ló fún mi lọ́wọ́ tó mi lé kórí.

bẹ̀rẹ̀ tọ́kadà. kúmẹ́ ni tó ń fa wàhálà yìí kẹ̀ in fact ọ̀rẹ́ mi ni kí wàá ló lè fa ìdí wàhálà wọn báyìí táwọn èèyàn péjọ tí wọ́n pélé wọn lórí yìí. ọ̀rọ̀ owó ló fa kọ́sítọ́ọ̀bù láàrin wọn tó bá jẹ́ pé ẹ̀mọ̀ rí ló fẹ́ kàkẹ́ lọ bá wọn yanjú ẹ̀ because ibi tí wọ́n wà yẹn ojú títì ni o ó léwu. tí mo bá broke nígbà yẹn n ló máa help mi fún ọ̀pọ̀lọpọ̀ owó ni aṣọ ni oúnjẹ àtàwọn nǹkan míì tí mi ò lè sọ tán nígbà tí mo parí school tí mo kàn ń rìn káàkiri tí mi ò ní kan tí mi ò rí kan ṣe kan ló máa ń rò fún mi in fact ọ̀rẹ́ gidi ni kò ń rojú rárá rárá rárá láti sàmí nígbà yẹn. please ọ̀rẹ́ nígbà tó ti ṣẹlẹ̀ lóòótọ́ ni ó tì mí lẹ́nu láti tó ń gbé irú ọ̀rọ̀ báyìí wá síwájú rẹ̀ ṣùgbọ́n wọ́n ní ẹni bá kú ni kú ńlá bá jayé tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ náà kalẹ̀. ọ̀rọ̀ kí ni nílé káfọ̀ bẹ́ẹ̀ bù ẹnu náà láàfin sọ tó bá jẹ́ ti owó ni ìyẹn ò lé rárá ọlọ́run ló ní wà tó gbogbo dáa ní in fact èmi ti prepare fifty thousand naira check kalẹ̀ fún tẹ́lẹ̀ so tá a bá parí ọ̀rọ̀ wa máa fún ẹ nìyẹn. ó ah, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ tí mo tó fẹ́ sọ mo fẹ́ lọ sí òde kan ní ọjọ́ sátidé ó sì fẹ́ kó yá mi ní aṣọ kan kébì náà ti ẹ̀ jọ yàn bí bá sì ti lò tán màá dá padà fún wọ́n sì ní èyí fẹ́ yáyàn ní aṣọ ẹ̀ bẹ̀tì bíi ti tèmi kọ́ àbí check tí mo sọ pé máa fún ẹ nìyẹn sórí ọ̀rọ̀ nípa tí a sọ yẹn màmá ronú lórí rẹ̀ báwo ni tó ti fi tágájọ́ máa lọ torí mi ti fẹ́ jáde tẹ́lẹ̀ tó dàgbà lé bẹ́ẹ̀ níbi tó lọ. bẹ́ẹ̀ ni mo ti ṣe tán ó ṣe ọ̀rẹ́ ojú òbí tí ọ wọ́n mọ ara àánú gbà ní. está é é boa. É a de coelho que explodiu o metal. Vai já, vai já, amor. Ah, como assim? Ah, por que tá vendo? Dá um sete. Cheio. O que é que é? Todo mundo, a ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ tiẹ̀ mara yín rí àwa ń bẹ̀ ló ń ṣe bí ìṣà ẹ náà ń gbàjọ ẹ tiẹ̀ mara yín wá lọ́wọ́ ṣe báyìí à ń bẹ̀ ọkọ̀ dà. abẹ́ àmọ́ gbọ́ bàbá wẹ̀rẹ̀ yìí ni mo ní mo gbàgbé owó lẹ mo ní mo gbàgbé owó sílẹ̀ mo bá sọ mo bá mo bá sọ pé lórí pọ̀ mo lọ wẹ̀ mo lè gbàgbé kí n kówó mo dẹ́n sọ fún ẹ mo sá ẹ fún ẹ wà wà wà wà n bẹ̀bẹ̀ sọ́ọ̀ o n bẹ̀bẹ̀ sọ́ọ̀ èmi èmi èmi ni èmi ni èmi ni èmi ni wẹ̀. máa ní ká tó yẹ lẹ́sẹ̀ èmi láyé ẹgbẹ́ tí olùdàpọ̀ ojú ẹni mo ti láyé láyé bèbè mi ọ̀sán àtọ́lọ́wọ́ ẹ̀ mo jẹ́ kó nílé kó níjọ ní mo jẹ́ kó nílé kó níjọ baba yasu yasu o yi lọ a tó pa ni ìwọ ni bó ṣe yasu fún mi ó ń gbọ̀kadà burúkú káàkiri ó ń ṣàkóso olórí burúkú. dákun jẹ́ kí n jẹ ojú bàbá yìí. máa máa lọ jẹ ojú máa parí ẹ̀ngòrò máa jẹ ojú rẹ̀ máa parí ẹ̀ngòrò wèrè bẹ́ẹ̀ kí n rí ẹ̀ngòrò. di olú bẹ́ẹ̀ lọ́dà báyìí. mo wà surprise bí mo ṣe rí ẹ̀ báwo ni wọ́n náà dá báyìí tó wá di ọlọ́kadà tí ń pélé ẹ lórí tí aṣọ ń ya kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mo ṣe rí nìyẹn o ọ̀kadà mo ń tẹ ní ìsìnkú tó lè jẹun. ọ̀kadà ọ̀kadà ni. ó dáa. àbí àwọn ẹ̀ ló wà ní káàlọ́ fẹ́ bẹ́ẹ̀ ni ìyàwó mi nìyẹn that's my wife. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ tí. ní sùúrù jẹ́ kí n mú kọ́ńtínẹ́ńtì tàbí wá sódà tí wá ti wá bá mi. kà complimentary card mi nìyẹn torí pé orí mi nílé ní ọ̀la tó ti gbọ́ òtún bẹ́ẹ̀ ni ìgbẹ́ mi lọ wá ìjọba tó bá di ọ̀la ó jẹ́ ká dira ìjọba mọ́ gbàgbé o wọ́n bínú pé mi ò lè dúró o. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ òun náà ni ẹnìkejì rẹ̀ ọ̀ọ́dún rẹ̀ ẹnikẹ́ni.

kó dá wa ní rere ṣe o torí a ó kà o nígbà tí àkókò bá dé. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ tọ́jú rẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ̀ tọ́jú ojú rẹ. ẹ jẹ́ ká mi àsọ̀rẹ́ fún gbogbo ènìyàn. gbogbo ọ̀rọ̀ kìlọ̀ nìyẹn ọ̀rẹ́ o in fact o ti sú mi kọ́nà má jà kú sínú ilé ní màtáyọ̀ màtáyọ̀ lápá aláǹgbá kú sí. nífọ̀n mo ti wà ní big city rúùmù bẹ́ẹ̀ yẹn ọ̀tí gbàdá sọ fún mi pé bíbá ìlú wà ṣe wá síbí hmm, ibi ìgbà ni mo wà sórí pé wọ́n dẹ dúró lẹ́nu iṣẹ́ láìsí di kan pàtó ah! àti wípé o tó lọ ta ilé kan ṣoṣo o lọ lu ta ní gbàǹdo láti sọ náà báyọ̀ kankan mọ́ ah! ẹ fẹ́ ṣe náà. èyí le o ṣùgbọ́n èmi àti mọ́níjà mi a jọ máa discuss so a máa wo ibi tí a lè fi ẹ́ sí fún iṣẹ́ tábà ti settle i get in touch pẹ̀lú ẹ̀ so no worry no worry. ọ̀rẹ́ ó máa fẹ́ o ah, ṣé mo dúpẹ́ o ó dáa báwo ló ṣe ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo nǹkan fi ń dára báyìí àti irú bísíǹsì wo gangan ló ń ta sí gan tí tó ń jáwó wàràwàrà báyìí wọ́n fún bá dé sí ti big city yẹn gan àwòdà mi ẹnu ni. tó bá ṣe ti ọgbọ́n ni ṣé aláàrú sọgbọ́n ju ẹlẹ́rìí ló gbé aláwo ni kò lè kódà ó dàbí àlá lójú tèmi náà ọ̀rẹ́ kò sì tẹ́lẹ̀. àjẹ́ pé máa tún padà wá ọ̀rẹ́. ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnì kejì rẹ̀ tọ́jú rẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. yín ni. orí kíkọ́ bí adọ́dẹ gbọ́ olókàbẹ là á fẹ́ sí. bàbá bàbá. ẹni bá jẹ́ mi alógún ẹ̀rú àìmọ̀mọ́ ìṣe irú ẹ̀ kọ́mọ òun ni o àìmọ̀mọ́ ìṣe irú ẹ̀ kọ́mọ òun ni àìmọ̀mọ́ ìṣe irú ẹ̀ kọ́mọ òun ni o àìmọ̀mọ́ ìṣe irú ẹ̀ kọ́mọ Ayi mama ise eru ẹ ẹkọ máa wù mí. Ah, ah. Èsì ọ. Èsì ọ. Èmi ló ṣe ọ́tọ̀ jáwọ́ lébi bí ẹran tí ònàkùn lọ́rùn báyìí. Bàbá ẹ fẹ́ ran àtòkù lọ́rùn sílẹ̀. Ha èmọ̀ dé wàhálà ṣẹlẹ̀ nǹkan ṣe mí. Ha ogun mẹ́ja o. Ah, ọ̀nà wo lágbègbè báyìí bàbá. gbé gbogbo gbé gbogbo ẹnu rẹ sọ̀hún gbé gbogbo ẹnu rẹ sọ̀hún ẹ̀rín rẹ pa mí ẹ̀rín rẹ ó pa mí ó fẹ́ fojú káàdì àwọn awo ọba ara rẹ ń bi tí ọ̀dà do kí ni ọba àṣẹlẹ̀ rí kí ni ń bọ̀ lókè tí lé ọgbà ọmọ eke a máa sọ̀rọ̀ bí èwe ni ẹ o sọmọ eke máa sọ̀rọ̀ bí èwe àdàgbà ń dágìnù arúgbó kà á máa dágìnù kọ́ mọ́ kà gbọ́gbọ́ ni. eo làámi kí ni ṣẹlẹ̀. bàbá mọ́júmọ́ ni ni mo mọ̀ lálàárí ọ̀rẹ́ mi lẹ́kàn tá a lo aṣọ rẹ̀ jọ́sí tá a lo àǹkárá rẹ̀ sí àjò ògowó. bàbá tí a ṣe àjò sí aṣọ àǹkárá tá a fi ṣẹ́ṣọ́ àkọ́kọ́ fún ọkọ́hún. ọ ti dà ọ ti kú. kú kẹ tó bá ṣe pé kú kò bá dà ó kú o lójú àlá ni mo ti rí pẹ̀lú aṣọ àkàrà lọ́rùn rẹ̀ àti inú tàbí ṣe ìdìdí iṣẹ́ tí agbésọ́dọ̀ makuna matata ń bẹ lọ́wọ́ rẹ̀ o bí mo ṣe rí lójú àlá o. bàbá ẹ ṣàánú mi ìmọ̀ gbọ́dọ̀ padà àárọ̀ yìí mi. ọwọ́ sọ àǹkárá ni sọ ọwọ́ sọ àǹkárá ni àti pé mo sì wí fún ọ o mo wí fún ọ o mo sọ èèwọ̀ tí ń bẹ ń bẹ fún ọ wípé ọ gbọ́dọ̀ wọ́sọ àǹkárá. ṣé wípé wọ́n dẹ̀ dúró lẹ́nu iṣẹ́ láìsí di kan pàtó ah! àti wípé o tó lọ ta ilé kan ṣoṣo ó lọ tà ní gbàǹjo ẹjọ́ sọ náà báyọ̀ kankan mọ́ ẹ ah! fẹ́ ṣe náà. èyí le o ṣùgbọ́n èmi àti mọ́níjà mi a jọ máa discuss so a máa wo ibi tí a lè fi ẹ́ sí fún iṣẹ́. tábà ti sẹ́tù máa get in touch pẹ̀lú ẹ̀ so no worry no worry. Baba, mo wọ sàkárà o mo wọ mo wọ mo wọ sàkárà ìmọ̀ bó ṣe dọ́rùn mi ìmọ̀ bó ṣe dọ́rùn mi nítorí tí mo ní pé kó wá sí ọ̀dọ̀ mi ni ni mo wá sàkárà bàbá ìsàlù mi ẹ dákun mo mọ̀ gbọ́dọ̀ tọ́wọ́ oníkọlà kù ẹ mọ̀ mọ̀ jẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ mi mọ́ ẹ dákun bàbá ẹ ṣàánú mi. àwífún yìí ó tó dání àgbà àjàkadì tí mo sì wí fún ọ tó ọ̀dà adéolú ọmọ tó wákàn báyìí ọ wà máa lọ ní ọ máa lọ ní a ní dáàsì sí ọgbọ́n tàbí tàbí àdàsí máa lọ máa lọ. ó dá bàbá ẹ ṣé o ètò máa yọjú sí yé. máa lọ. dèrè akíndánidání kéèyàn ò tó báyìí kó mọ̀ ní làákàyè kéèyàn ò tó báyìí kó mọ̀ níyè nú mo sọ fún ọ pé o gbọ́dọ̀ wọṣọ àǹkárá mọ́ ó ní ọ̀hún ọ̀wọ́ o n ò mọ bó ṣe dọ́rùn mi ọ̀hún èmi mo gbé sí ọlọ́run ẹ̀ ṣé ọtí ẹ̀ tí ń gbádùn ọgbọ́n náà ní ìsìn ilẹ̀ ta sí bó bá sì jẹ́ pé tọ́ ọba ah, ah, sì ọlọ́jọ́ bá sì dìbọ̀ ńbẹ̀ náà tọ́ tiẹ̀ ló bá wọn. ìwo àtàfàsókè yìí dóborí ò bá jáwọ́ nínú iṣẹ́ ibi asọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bàtẹ́nijẹ́ ó yẹ kó jáwọ́ nínú iṣẹ́ ibi jáwọ́ ò jáwọ́ ò ọ̀rẹ́ mi jáwọ́ jáwọ́ ò jáwọ́ ò. jáwọ́ ò jáwọ́.